وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إني معكم اليوم يا معشر المسلمين في هذه الخطبة في مواصلة الموضوع عوامل الثبات أو الاستقامة على دين الله سبحانه وتعالى والثبات على دين الله من أوجب الواجبات ومن أقرب القربات وقد أمر الله سبحانه وتعالى بذلك حيث يقول إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وقال إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وقد سبق الكلام في الخطب الماضية عشرة كاملة من هذه العوامل وهي تدبر القرآن وتدبر قصص الأنبياء واستجابة لله ولرسوله صلى الله عليه وسلم وذكر الله عز وجل وكثرة العبادات والطاعات والقرب من العلماء العاملين والثقة بنصر الله ووعده ومعرفة زيد زيد الباطل ودعاه ودعوة واليوم إن شاء الله معكم في العام الحادي عشر ألا وهو تعلم العلم النافع وبالعلم يرفع الله الدرجات والبلاء وبه يرفع أقواما ويضع به الآخرين وطلبه من أهم القربات ومن أوجب الواجبات وقد ميز الله أهل العلم من سائر مخلوقاته كما قال سبحانه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وطلب العلم فريضة على كل مسلم كما قال صلى الله عليه وسلم وقال فون الله وبا في الله سبحانه وتعالى ọlọ́run kó ṣe wa gẹ́gẹ́ bí ohun tí a wa bọ̀ tá ń wa sọ láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa àwámìlú sàbàlì àwọn àwámìlú istiqama ala dinillah kí ni àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí dúró déédéé a ti mọ̀ wípé àlékí ọlá ó pa wá láṣẹ ní ọ̀nà tó pọ̀ nínú síra rẹ̀ ó sì sọ fún wa ọlá tó ń bẹ fún ìmá dúró dédé lójú ọ̀nà ọlọ́run ọba ó sọ ilé nínú síra ẹ̀ àti látòrí ahọ́n àlọ́bí rẹ̀ sallallahu alayhi wa sallam a sì ti sọ fún wa oríṣiríṣi àǹfààní ká máa rí níbi ká dúró dédé nínú àwọn kọjá yìí a ti kàwáyà tọ́lọ ọba ti sọ ilé ìfún wa nípa wípé a gbọ́dọ̀ dúró déédéé torí tí ọlọ́wọ́ ó bu ẹnu ẹ̀tẹ́ lu àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń pe àpèmọ́ra ímọ́nì àwọn náà máa ń pe àpèmọ́ra nípa wọn ní ìgbàgbọ́ ti ní lè o Islam ìyẹn ìyàtọ̀ tó wà láàrin mùsùlùmí àti ẹni ó yàtọ̀ sí mọ́mìn bó ti jẹ́ pé tó jẹ́ mọ́mìn òun náà tó yàtọ̀ sí mọ́ṣíìn kọ́nà mọ́tẹ̀ mú ẹnì kọ̀ọ̀kan wá dé ipò ìṣá ọlọ́ọ̀bá ní kó làǹtù mi nù ọlọ́ọ̀ní kánà ní sọ fúrú àwọn báyìí àwọn lárúbáwá tí wọ́n pàpè mọ́ra fáwọn náà ti di onígbàgbọ́ òdodo ọlọ́ọ̀ní kánà ní sọ fún wọn pé làǹtù mi nù làǹtù mi nù ẹ̀ sì ní ìgbàgbọ́ wàláàkì kó lo àsìlámù náà ṣùgbọ́n ẹ̀kọ́ máa sọ fẹ́ gbígba ìsìlámù ẹ sọ pé ti gba islam ẹ má sọ pé ti di onígbàgbọ́ òdodo wàlámà yàrá kóló lè ìmánu fi kóló bí kò ìdí ni wípé o tó ń jẹ́ ìgbàgbọ́ gangan kò sí ìwọnú ọkàn yín bóò la ṣe máa wá mọ̀ pé ìgbàgbọ́ ti dé nu ọkàn yín wáyé tó fi Allaha wa rasulahu láyé lẹ́kọ̀ọ́ mi náà àmàlẹ́ kò ṣe ìta tẹ́ bá ti ní ìgbàgbọ́ nu ọlọ́run tẹ́ tẹ̀lé ọlọ́run ọba tẹ́ sì ń tẹ̀lé ànábì Muhammad sallallahu ọlọ́ọ̀bù nira iṣẹ́ yín láàrin ìgbà tẹ́ máa tó jẹ́ onígbàgbọ́ òdodo òun náà ní ní ìgbà tí ìgbàgbọ́ yín nínú ọlọ́run ọba ìgbàgbọ́ yín nínú ànábì sallallahu alaihi wasallam tó bá ń ṣe okùnfà pé kẹ́ máa tẹ̀lé ọlọ́run ọba tó ń ṣe okùnfà pé kẹ́ máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní qul in kuntum tuhibbuna Allaha

kò yígí wọ́n fi ṣe iyèméjì ń pọ́jọ́ wọ́n fi ṣe iyèméjì ń pa Qur'an wọ́n fi ṣe méjì ń pọ́jọ́ gbèrè àdìgíyàmọ̀ wọ́n fi ṣe méjì ń pa kádàrà pé ohun tó dà àtàbúrú ọlọ́wọ́n ọba ló kọ gbogbo ẹ̀ kò sì ní máa ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́n ní ìgbàgbọ́ nínú àwọn màláìkà sì ọba nírú àwọn ẹni báyìí tó wàjáhàlú bí àmúwálìhìn fi sabilillah wọ́n wá ń jagun sójú ọ̀nà náà bá pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn ulaika hum sadiqun ọlọ́run ní àwọn ẹni báyìí lódòdodo àwọn ni wọ́n gbàgbọ́ tòótọ́ àwọn ni wọ́n dúró déédéé ọlọ́run bá sọ nípa àǹfààní dúró déédéé ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n máa ń sọ wípé ọba wa ọlọ́run wa olùdá olùṣẹ̀dá wa olùpèsè fún wa olùdarí àlámọ̀rí wa ẹni tá a máa jọ́sìn fún òun ni Allah túmọ̀ sàkọ́ọ̀mù lẹ́yìn ìgbà tó ti sọ ilé yìí wọ́n wá dúró lé lórí ìdí tọ́nà ọba fi sọ bẹ́ẹ̀ ni wípé èèyàn máa ń ní ìgbàgbọ́ tí èèyàn bá ti ní ìgbàgbọ́ àdánwò a máa dé báyọ̀ lórí ìgbàgbọ́ téèyàn ní béèyàn bá ní ìmọ̀ àdánwò a máa dé báyọ̀ lórí ìmọ̀ téèyàn ní tí èèyàn bá ti wá ń lo ìmọ̀ láti fi ṣiṣẹ́ àdánwò a máa dé báyọ̀ lórí ipá ń lo ìmọ̀ ohun tá a mọ̀ tá a fẹ́ lò àárí àdánwò oríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn tí wọ́n wò pé à ohun tó ń lò yìí kò bá àsìkò rí mu àádọ́wò látara wọn èèyàn lè rádọ́wò látara ẹbí ọkọ lè rádọ́wò látara ìyàwó ìyàwó lè rádọ́wò látara ọkọ bákan náà tí a bá tún fẹ́ pe ẹlòmíì nígbà táwa ti ń lo nǹkan a tún fẹ́ pe ẹlòmíì àfi ká ṣe sùúrù àtúkọ àdánwò lọ́lọ́run fi sọ wípé lẹ́yìn náà wá ṣe sùúrù pẹ̀lú bí wọ́n mọ̀ wá dúró dédé lé lórí ìdúró dédé anọ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí alùpìyàmọ̀ bá ti dé tí ayé bá ti ń parẹ́ lọ ó ní ẹnikẹ́ni alkọ́bìdù aládìrìhì kakọ́bìdù alájàmọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá fẹ́ dúró ti ẹ̀sìn ẹ̀ ní bá ti ń lọ sópin á gẹ́gẹ́ bí ẹni tó gbá igi ẹ̀ òkúta iná á gẹ́gẹ́ bí ẹni tó gbá ni pé kò rọrùn ló fi jẹ́ a ní ìdìdúró ilé ló bí ọ̀rọ̀ wa nípa pé kí ni àwọn nǹkan tó máa jẹ́ okùnfà ká lè dúró lórí ọba ọba bá tẹ̀yìn ẹ̀sìn wa dúró arákùnrin kan bí ó ní yá Rasulullah ó ní rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kó lè fi lè ìsìlámi kọ́ọ̀lá láti as'al ahada ba'da ó ní sọ̀rọ̀ kan fún mi nínú islam tó jẹ́ pé bí mo ṣe béèrè lọ́wọ́ ẹ̀yìn tó o bá ti sọ fún mi ní ìtú ní bí ẹlòmíì lẹ́yìn rẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá mọ́ àlọ́bí sọ fún arákùnrin sọmọ àìwọ̀sẹ́là ó ní kún àmọ́jú ìlà ó ní sọ fún ògbàgbọ́ tó mọ̀ sẹ́pì tó bá ti wá wí lẹ́nu kó wá dúró lé lórí kó má kúrò díẹ̀ ìdúró dé méjọ̀ mọ́ àti sọ wípé àgbàgbọ́ ohun tó rọrùn ni ṣùgbọ́n tó lè jù bẹ́ẹ̀ òun ni kí èèyàn dúró dédé lórí ìgbàgbọ́ kọ́nà má ṣe mú ẹnì kọ̀ọ̀kan wa dúró nínú àwọn ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn a ti kà fún wa àwọn nǹkan mẹ́wàá léyìí tá a jẹ́ sábàbí kí èèyàn dúró dédé lórí ẹ̀sìn Islam nínú ẹ̀ òun náà ni kàdábòrò Qur'an kàmàrú ló sí àlùkùránì jẹ̀lẹ̀ eléyìí a máa jẹ́ sábàbí kí èèyàn dúró dédé wàtàdábòrò kéṣọ̀fìl àbíyá àlùwárí àtúnfil Qur'an kéèyàn máa ronú sí àwọn ìtàn àwọn ànábì ọlọ́wọ́ bá eléyìí tó wáyé tọ́mọ ọba ṣàlàyé fún wa nínú al-Qur'an nínú àwọn nǹkan tá sábàbí kéèyàn lè dúró dédé istijabatullahi wa ká máa gbọ́rọ̀ ìmá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ìmá tẹ̀lé ọlọ́wọ́ ọba a máa jẹ́ sábàbí kéèyàn dúró dédé nínú àwọn sábàbí zikirullahi ta'ala ìmá rántí ọlọ́ọba ní ọ̀pọ̀lọpọ̀ masalu lẹ́bi rọ́bàhù wọ́n lẹ́bi rọ́bàhù masalu mẹ́yì àpèjúwe tó rántí ọlọ́wọ́ ọba àti tí òkè rántí ọlọ́wọ́ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe alàyè àtòkù ẹni tó rántí ọlọ́wọ́ òun ni alàyè ẹni tí ò rántí ọlọ́wọ́ ó dà gẹ́gẹ́ bí òkú ni ọ mí nínú ẹ̀ kẹsìrọ̀tún ìbádàtù wà tọ̀ á ká máa ṣe ìjọsìn tó pọ̀ ká sì máa tẹ̀lé àti ọlọ́wọ́ ọba wàlúkúrúbù mi nàlẹ́ ìlànà àlàábìlì nínú kí á jẹ́ sábàbí ká lè dúró déédé òun ni máa bẹ pẹ̀lú àwọn afá ẹnire wà sí kọtùbì náfìrìlá bákan náà ká ní ìgbàgbọ́ ká sì ní ìfọkàntán sí ọlọ́wọ́ àti àránṣe sọ́nà ọba promise wa ọlọ́ọ̀ba àlejò ọlá ó ti promise wa pé àwọn ọmọ ogun wọn ọlọ́ọ̀ba wà ní nàdú dáná láwọn olólùkọ́ ọ̀dìbò àwọn ọmọ ogun ọlọ́ọ̀lọ́ máa borí ká trọ́ọ̀sì ọlọ́ọ̀ba lórí nínú tá a jẹ́ ká dúró délé ni o wà ma'rifatu zayful batil káfí lọ́mọ̀ pé gbogbo tí ń tọ̀ yìnyín gbogbo ẹ̀kọ́ ni wúrà àti fàdákà gbogbo tó bá ń dán gbogbo ẹ̀ náà kọ́ lórí wa ń bẹ̀ kò sí ń tọ́lọ́ lè ṣe fún kèfèrè ilé ayé kò túmọ̀ sí fọ́nà ọba yan ló fi o torí bọ́lọ̀ bá ní sàlọ̀tẹ̀lẹ̀rẹ́gbogbo mílẹ̀ ṣáìsì láyé àlàmún ọlọ́ọ̀ni ẹ̀rá wọn tí wọ́n ti ṣe tọ́lọ́ àwọn náà bá máa tẹ̀ wọ́n lẹ́kẹ́ a máa tíráàpù wọn ní àwọn ibi tí wọ́n kọ̀kọ̀ sí ọ̀nà wa ṣe owó fẹ́lò míì owó yẹn lájọ́ jọ rẹ̀ lójú pé wọ́n tiẹ̀ sọ́pá wò mọ́ náà wọ́n sọ fáà lọ́wọ́ bá tí ó bá jẹ́ pọ́nà ọ̀bọ̀ ní sí àwa ni bóò lọ́nà ti fẹ́ gbé owó ìfún wa bóò lọ́nà ti fẹ́ dá wa lọ́la a ní kan nínú ọmọ ìyá wa láìpẹ́ yìí ó lọ sí àdúgbò kan tí gbogbo wa mọ̀ sí banana ẹ̀jẹ̀ àbí banana island lọ́gbẹ̀ẹ́ nígbà tó débẹ̀ ẹni ló wá wò títí pé á ah, irú ayé wo làwọn wá wà yìí ṣé àwọn ẹni yìí náà wọ́n yàtọ̀ sáwa tó kù mí pẹ̀lú ilé ńláńlá àti ìgbàdùn yìí mo wá ní láti máa sọ fẹ́lẹ̀ pé ọ̀rùn rí bẹ́ẹ̀ o wàá máa ká lọ rọ́pù kalẹ̀ sí ìyá ọlọ́run bá ní ògbàgbé ìyọ̀kan nínú ẹ̀dá tó lọ bá dá ẹlòmíì ọlọ́wọ́ fún nílé ayé á fún lọ́rùn nínú àwọn ẹ̀dá tọ́nà ọba dá ọlọ́wọ́ fún ayé kò ní fún ní nínú àwọn ẹ̀dá tọ́lọ ọba dá ọlọ́wọ́ fún ní kò ní fún nílé ayé nínú àwọn ẹ̀dá tọ́lọ ọba dá ọlọ́wọ́ ní fún láyé kò sì tún fún ló fi jẹ́ pé tó bá jẹ́ mùsùlùmí orílẹ̀ ayé o orílẹ̀ ayé ọkọ̀ ẹgbọ́dọ̀ máa balẹ̀ ọmọ oníwà làá fígbà tó lè mùsùlùmí ìgbẹ̀yìn tó dájú àwọn onípayọ̀ náà bá lómi àwọn òṣìṣẹ́ náà ní alimọ̀símú náà ni mo mi nù àwọn làwọn mùsùlùmí tí wọ́n ní ìgbàgbọ́ tó yẹ ní ọlọ́wọ́ bá ní kí ọlá gbogbo tọ́wọ́ bá ní kí ọlá wà láyà kọ̀rọ̀ nàkàtà kọ́lùmù lẹ́bí nàkàfàrù bìbìlà ọlọ́run ní ò gbọ́dọ̀ tí ó ìgbòkègbodò àwọn kèfèrí lórí ilẹ̀ wọ́n kọ́lé lálá wọ́n lo mọ́tò bẹ̀rẹ̀ eléyìí gbọ́dọ̀ ju ẹ lójú mọ̀dáàrù filhayati dúnìyà ọlọ́run ní mọ̀dáàrù kọ̀lílù ọlọ́run ní ìgbádùn kan tó kéré ni gbogbo ọlálé ayé ìgbádùn kan tó kéré ni kọ́lọ́ mọ́ṣẹ̀ ṣe ìgbádùn ilé tó ga fún ẹnì kọ̀ọ̀kan wa ilé jẹ́ nínú àwọn nǹkan tá a sọ fún wa bákan náà wà dùá nínú tájí sábàbí ká lè dúró déédéé òun ni ká máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ta fi parí ẹ̀ lọ́sẹ̀ tó kọjá ad-da'watu ila Allah òun ni kí pé ká máa pèpè sí ojú ọ̀nà náà wọ̀ bá ọ̀nà ni wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin ọlọ́run níta ló fi ń dára jùlọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó dà gẹ́gẹ́ bí ẹni tó ń pèsè sójú ọ̀nà náà wọ̀ bá bó ṣe wá pèpè yìí òun ò dàbí àwọn agbèrò tí wá pèrò sọ́kọ̀ tí wọ́n ní wọlé bóun bá ṣe ń pèpè báyìí ó ní wa ana awùwà ní ilẹ̀ mùsùlùmí awùwà ní mùsùlùmí òun lẹ́ni àkọ́kọ́ bó ṣe pèrò yìí ó ti wọlé ṣáájú bó tó máa pè àwọn èèyàn a máa pèpè ojú ti pèpè sí òun náà máa fi ṣiṣẹ́ eléyìí ní àwọn nǹkan tá a fi sọ fún wa ní àwọn nǹkan tá a jẹ́ ká dúró dédé lórí ẹ̀sìn ọlọ́wọ́n ba kọ́nà máa ṣẹ̀mẹ́ ní kọ̀ọ̀kan wa dúró dédé wà láàmìlú alẹ́hàdì àṣà eléyìí tó jẹ́ ìkọkànlá nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kéèyàn dúró dédé lórí ẹ̀sìn ọlọ́wọ́n ba tààdùnú alẹ́ ìlẹ̀mí náà fẹ́ òun náà ní

wàtọ́ ìbìlbànà abẹ́ tó jẹ́ bí kó ń kọ́ ní rẹpẹtẹ láà kọ́ irúkùn lọ jà ẹ́nàmà ní kùránà wà ẹ́nàmà ẹni tó dáa jùlọ lóye òun náà ni àwọn tí wọ́n ń kọ́ ìmọ̀ tí wọ́n sì fi ń kọ́ àwọn ẹlòmí eléyìí ó jẹ́nu tí a gbọ́dọ̀ mójútó jọ mọ́ wà ilmun anáfẹ́ ẹ̀rí ìmọ̀ tó ṣàǹfààní ọmọ ọba sọ fún wa nínú àlùkùránì jẹ̀rí ó ní òun náà ló máa jẹ́ sábàbí rífà hàtì lè mú tọ́nà ọba fẹ́ gbé ọmọ tọ́nà ọba máa fi gbé wọn ga òun náà ní ìmọ̀ tí ọlọ́run bá bá fẹ́ ṣe ìborí fún Islam ohun tọ́nà fi gbé Islam borí òun náà ní ìmọ̀ ìmọ̀ tí a mọ̀ tí a ń lò òun náà máa fi ṣàgbéga fún àwọn mùsùlùmí àdékí ọlá ó sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọdún lè yóò bí nírọ̀hù wàhálà sí ilẹ̀ kò lè ọlọ́run ní ẹ̀rí ọlọ́wọ́n bá yí òun lẹ́n tó rán ànábì rẹ̀ sallallahu alaihi wasallam bil huda wa dinil haqq ọlọ́run ló wúrọ pẹ̀lú ọ̀nà ọmọ àti ẹ̀sìn òdodo nígbà tí àwọn àfà tí ní al-ilmu wàdínì àkọ́ wọ́n ní ohun tó ń jẹ́ ẹ̀sìn òdodo huwa làámàlù sọ́ọ̀lẹ̀ òun náà níṣẹ́ rere ọlọ́run lóun máa gbé ẹ̀sìn ìjà òun lọ́ba tó rán ẹ̀sìn tó rán ànábì sallallahu alaihi wasallam bilihuda ó lóun rán pẹ̀lú ìmọ̀ ìmọ̀ tó ṣàǹfààní àti iṣẹ́ rere kó bà lè jẹ́ látara sábàbí nǹkan méjì kó lè fi ẹ̀sìn yìí jẹ ọba lórí gbogbo tó ń jẹ́ ẹ̀sìn wálá òkárì àlìkàfìwò ọlọ́run ní kódà kó ṣe pé àwọn kèfèrí wọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ wàhálà ò kárí àlèmọ̀ ṣìrìkún ọlọ́run ní kódà àwọn olùṣẹ́bọ kí wọ́n má fẹ́ fẹ́ sìn borí ọlọ́run ní wàkẹ́fà bíi láì ṣẹ̀hídà ọlọ́run lóhun tó ní olùjẹ́rìí lórí pé ẹ̀sìn òun ló máa padà borí ẹ̀sìn ọlọ́run lá borí nínú táwa jẹ́ sábàbí kẹ́sìn ọlọ́run bá borí alẹ́ ìlú náà fẹ́ ìmọ̀ tó ṣàǹfààní wàlẹ́ àmọ́lò àti iṣẹ́ rere eléyìí ó jẹ́ ló tó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ mójútó wábílẹ̀ ilẹ̀ yẹ́rùfà ìmọ̀hù dárọjà ẹ̀rí ìmọ̀ ọlọ́ọ̀bá máa fi ń gbé ẹ̀dá dalẹ́kọ̀ọ́ wà yẹ́rùfà ìmọ̀ ọlọ́run sì máa fi ń kó aburú kúrò lẹ̀ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àwọn ẹranko wá bí ìyẹn fa ìwà kó wá mẹ́n wáyàgbà omi ìlà àkọ́rí ẹ̀rí ìmọ̀ yìí lọ́nà wa máa lò sábàbí láti máa sí àwọn kan ga nípò á sì máa rí àwọn kan lẹ̀ wàlẹ̀ ìlú lẹ́yìn tàdáhù wátọ́n ẹ̀ wá rí ìmọ̀ tá a rí kò nílé kò sì nílùú wálé ìṣàláhù sọ̀ṣì ìmọ̀ ya ìlàmọ̀ àwọn tí wọ́n bá ń ṣe ẹrú sí ìmọ̀ ni ìmọ̀ máa ń kó lọ́rẹ̀ àwọn ni ìmọ̀ ló máa ń fi ìlú wọn ṣe lé kéèyàn kan wá wo pé bàbá mi ni lágbájá láàyò sábà àti ìjogún ìmọ̀ ilà bí sàálù àyàfi pẹ̀lú pé ká kọ́ ìmọ̀ bàbá mi ni lágbájá bàbá mi ni tàbẹ̀dùn kò kọ́ ọ̀rọ̀ ìmọ̀ ọmọ lè jogún owó bàbẹ́ ó lè jogún yìí tí bàbá ẹni ṣùgbọ́n ìmọ̀ tí bàbá ẹni ní èèyàn lè jogún ẹ̀wọ̀n ohun tí a bá ń wá ni wà lẹ́sà ni máa ń ìlú ìlànà àríman wọ́n ní ọ̀bí ọmọ ẹ̀dẹ́ èèyàn kan gẹ́gẹ́ bí onímọ̀ èèyàn máa ń wá ìmọ̀ ni kọ́mọ máa ṣe fi ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá àlejò ọlá ó jẹ́ òye wa pé tọ́lá bolẹ̀ ilẹ̀ ní ahamil kurubá wọ́n ní àwùjábìlì wàjìbà ìmọ̀ wá ìmọ̀ nínú àwọn nǹkan tó ga jù tí máa fi súnmọ́ náà wọ́n bá yìí ó fi jẹ́ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yàn jùlọ lé orí mùsùlùmí pé ká ní ìmọ̀ wà mọ́ yàtọ̀ mọ́ omi ní ìbẹ́yìn ọ̀la ìbá ẹ̀rí ìmọ̀ yìí lọ́nà ọba àdékí ọlá ló tún máa fi ń ṣòpinya láàrin àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run ọba àdékí ọlá ọlọ́run ní kóyì ọlọ́run ní ìyá lọ́bí bá mi sọ fáwọn èèyàn pé àdìyẹ̀tẹ́wì lẹ́bínà yà àlàmúnà wà lẹ́bínà láyà àlàmúnà ṣé àwọn tí wọ́n ní àti àwọn tí wọ́n nímọ̀ ṣé wọ́n di ọba ni wọ́n di ọba ọlọ́ọ̀bá ọba ọlá ó ṣòkòyà láàrin wọn pẹ̀lú eléyìí ànábì wa muhammad sallallahu òun náà sọ fún wa ó ní tọ́lá bọ̀lá nfàrí bọ́tùn ala ó ní ẹ̀rí ìmáwá mímọ̀ ọ̀rọ̀ yan ní lórí gbogbo mùsùlùmí káwá ìmọ̀ ọ̀rọ̀ yan o wà mọ̀rọ̀ subhanahu wa ta'ala nabiyahu rẹ̀ ma tọrọ nínú ìmọ̀ lábíyà múrù ìtọ́lá bí ti yáda fi máa ọlọ́run pálá tẹ̀gbẹ́ kó tọrọ àlékún owó ọlọ́run wà fún rọ́bì zidni ilma ọlọ́run máa sọ wípé rọ́bì zidni ilma olúwa mi ò lè mi kó ní ìmọ̀ tọ́lọ́ máa tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wa kó ní ìmọ̀ wàlẹ̀ ilmu nurun min Allah ẹ̀rí ìmọ̀ tẹ́ rí ìmọ̀lẹ̀ ní láti ọ̀dọ̀ lọ́wọ́ ọba àdékíọ́lá wọ́n máa ní òsíyàwó fàkọ̀dé òsíyà khayran kathira ẹnikẹ́ni tọ́lọ́ ọba àdékíọ́lá bá fún ní ìmọ̀ ọlọ́run ti fún ní oore tó pọ̀ ọlọ́run yóòfì yóòfì ṣíkìmọ̀ tàmàlìyàṣá ọlọ́run ní ẹ̀rí ọlọ́run ọba òun ní máa ń fúnni ní ọgbọ́n ní máa ń fúnni ní òye eléyìí tí máa ń jẹ jáde látara ìmọ̀ ọlọ́run lọ́ba tí máa ń fẹ́ tó bá wù. wàmọ̀ ní òun ti yà ṣíkìmọ̀ tàfàkọ̀ ní òun ti yà ọyọ̀ kẹsìrọ̀ ẹ̀tọ́ náà bá ti fún ní ọgbọ́n àti òye ọlọ́run ṣàfẹ́rí àwọn náà sọ fún wa nínú ọ̀rọ̀ wọn wípé o ṣàkáùtù ìlàwàfẹ́ ìfú àṣìgbì afá yìí ní jọkọ̀ àwọn orí ìṣòro níbi fáwọn fẹ́ hàn kan sórí àwọn bá fẹ́ tó ń jí àfá wọn tó jẹ́ wà fẹ́ fáarùsádà ní ilà tẹ́rìkì wọ́n nígbà táwọn wá sọ fún àfá yìí àfá mi yóò rí nǹkan hà àfá yìí sọ fáwọn bí ọ̀nà àbáyọ òun náà ní pé kó pa ẹ̀ṣẹ̀ wákọ́ọ̀lá sọ fún òun bí lóòrò lọ́ọ̀hì ìmọ́lẹ̀ ọlọ́wọ́n bá ní o wá lóòrò lọ́ọ̀hì la yóò dára áàfù ìmọ́lẹ̀ ọlọ́wọ́n bá sì ní ọlọ́wọ́n bò kí ń fún ẹlẹ́ṣẹ̀ ìmọ̀tẹ́rì ìmọ́lẹ̀ ni yẹ́rùfà ìlọ́wọ́ aláhùn fi dàrọ̀jà ẹni tó bá ti jẹ orí mímọ́ ọlọ́ọ̀bá máa ń gbé wọn ga nípò ọlọ́ọ̀bá sọ fún wa wípé yẹ́rùfà ìlọ́wọ́ àwọn tí wọ́n bá jẹ́ tó ní ìgbàgbọ́ lórí àti àwọn tí wọ́n jẹ́ onímọ̀ náà kọ́mọ bá ṣẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa gàdé epo wọ́n bá yóò dìde lọ́hùn mi ní ọ̀yọ́rọ̀n yóò bá fẹ́ẹ̀ hù sí i ẹ tọ́nà ọba bá ti roore kàn tọ́nà ọba fẹ́ dáadáa fún ọlọ́run àpò ní àgbọ̀yé ẹ̀ kama kọ́lá nàbí sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àlọ́bí ṣe sọ fún màálù sẹ́là pé ma yúrìdì láhùn mi ní ọ̀yọ́rọ̀n yóò bá fẹ́ẹ̀ hù sí i ó ní ẹ̀rí ẹ̀ tọ́nà ọba bá fẹ́ oore fún tọ́nà ọba roore kàn ọlọ́run àpò ní àgbọ̀yé ẹ̀ wọ́n mọ̀ sálà kàtọ́rí ìkọ́ni ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá wá tọ ojú ọ̀nà kan yẹnikẹ́ni tó fi yẹ ìlímọ̀n tó ti ní mímọ̀ ló wá kó ní kó ó jáde lé ó wọ ó gbé ọ̀kadà àbówọ́ pléèmì kò sí tó wá tó ju ìmọ̀ lọ sáhàlà lọ́rùn náà òbí ni sọ̀rí ìkọ̀lì làjẹ́nà ọ̀nà wọn bá lè kí ọlá ó máa ṣe ojú ọ̀nà tó ń tọ̀ yìí á ṣe ní sábàbí tá a fi wà àlùjànnà kọ́nà má ṣẹ̀jẹ̀ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà má ṣẹ̀jẹ̀ àwọn àlùjànnà wà láì ní ni pé ìmọ̀ máa ń jogún ìpayọ̀ náà bá fún mi ìmọ̀ a máa ni ìpayọ̀ náà wọn bá ló fi jẹ́ wípé béèyàn kan bá ní ìmọ̀ tí ò páyọ̀ ọlọ́run ọba lábárọ̀kà ọlọ́run bẹ̀rẹ̀ ìlú ọlọ́run bò fi àlùbáríkà sí ìmọ̀ ẹ̀yìn kọ́nà mẹ́kẹ̀ fi àlùbáríkà sí ìmọ̀ ẹ̀yìn kọ̀ọ̀kan wa àwọn ẹlòmíì máa ní ìmọ̀ ẹni pé gbà tó ìmọ̀ tí ò lálùbáríkà ó lèèyàn máa ń wò wípé agbára èèyàn lèèyàn fi lè ìmọ̀ tó bá lálùbáríkà yóò retò lọ́kọ́ṣíyà ó máa ń jogún ìpayọ̀ náà ọba fún ni ni ọlọ́ọ̀bá àlejò ọlá ó ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run ní ẹ̀rí dájúdájú àwọn tí wọ́n máa ń páyọ ọlọ́wọ́n ọba nínú àwọn ẹrú ọlọ́wọ́n ọba àlejò ọlá àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ òní mímọ̀ gbogbo ẹni tó bá ti ní ìmọ̀ ohun tí a rí sí lọ́dọ̀ ẹ̀ òun ni pé kó jẹ́ ẹni tó páyọ ọlọ́run tẹ́bá wá rẹ̀ tó ní ìmọ̀ tí ò fi pààyàn lọ́wọ́ bá wúwa jáhìlì mùrọ̀kà ìwé ní báyìí aláìmọ̀kan tó gbọ̀kùn ni o ọlọ́ọ̀bá ń sọ pa àwọn ẹni ọlọ́wọ́ bá òní iná lẹ́bí iná òtúlẹ̀ ìmọ̀lẹ̀ ìkọ̀bìlì yìí ọlọ́run ní ṣáájú àwọn tí a ti fún nímọ̀ ìdá yóò fi àlẹ́ yìí ní ẹ̀kìn rúùnà ní àdúkọ́ọ̀lì tó jẹ́dà ọlọ́run ní kí wọ́n bá ti ń gbọ́rọ̀ náà wọn bá adékè ọlá ìpayọ̀ náà ọlọ́run bá wà ó mímọ́ ọlọ́ọ̀bá àdéjọ́lá ó ní ẹ̀rí tí àwọn ẹni tí wọ́n máa dá nílé lógún látara tó wọ́n gbọ́rọ̀ lọ́wọ́ ọba. wáyà tí ìlú wọn kò sí wa ìmọ̀ tí wọ́n ní á sì máa lé wọn kó nípa ayọ̀ ọlọ́ọ̀bá àdéjọ́lá. wá sọ ìbùlẹ̀ ilẹ̀ yóò dáfà wùlẹ̀hù ẹ tó bá jẹ́ onímọ̀ gbogbo ẹ̀dá tọ́lọ́ọ̀bá àdéjọ́lá dá wọ́n máa sọ̀rọ̀ àforíjì tó. anábùwà Muhammad sallallahu alaihi wa ó ní fábùlà ìnà fábùlà làálì ó ní ẹ̀rí ọlá tí ń bẹ fún ẹ tó bá jẹ́ onímọ̀ kápábùrù mọ́ọ̀lì kápábùrù láyé aláàkọ́lùkì ó ló dà bí ọlá tó ń bẹ fọ́nà wọn bá lórí gbogbo àwọn ẹrú tọ́nà wọn bá dá ọlá tó ń bẹ fún lórí àwọn gbogbo ẹ̀dá tọ́nà wọn bá dá ó bí ọlá tó ń bẹ fọ́nà wọn bá Ànábì sallallahu alaihi wasallam ó ní wà sọ ìbòlẹ̀ ilé yẹ̀sẹ̀sìrù láwọn kúlù ṣe in hapsel oó ti fi bá ha ó ní tẹ́rẹ tó bá jẹ́ onímọ̀ gbogbo nǹkan pátápátá wọ́n máa sọ̀rọ̀ àforíjì fún títí tó fi mú àwọn ẹja lóòrù ó ní wà iná ni màláìkà dá ó ní tẹ́ tó wá àwọn màláìkà látàdọ̀ ẹ̀rù ajì ní àdáhà lè tọ́ bẹ̀rẹ̀ ilé ó ní àwọn màláìkà ní ìbàtẹ́ tó bá jẹ́ onímọ̀ ẹni tó ń wá ìmọ̀ ní ìgbà tó bá ń rìn lọ́mbì kan àwọn màláìkà sì kẹ́ ìyẹ́ wọn lẹ̀ kẹ́ni máa rìn lórí ìyẹ́ rídọ̀ bí mọ̀ yẹ́ tùlò a ó lè mọ̀ yẹ́ tùlà látara pé inú wọn ń dùn sí òkè nìyí ṣe ó ń wá ìmọ̀ nǹkan náà wọn bá ó wá ìmọ̀ nípa ìsìn ọlọ́wọ́ bá ó wá ìmọ̀ nípa àwọn ànábì ọlọ́wọ́ bá ló fi jẹ́ pé táwọn náà bá wọlé àní wípé ọlá tí ń bẹ fẹ́ tó bá ń wá ìmọ̀ ọlá tó kọ ni o ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa ó ní ìdá mọ́tàbùnú ádà ó ní ẹ̀rọ mẹ̀dé ènìyàn ní ìgbà tó bá ti kú ìkọ́tọ̀ àmàlò gbogbo iṣẹ́ ti parí kò láǹfààní àti ṣe dáadáa mọ́ ìlànà ìsàlá ó ní àyàfi àwọn ọkọ̀ mẹ́ta àkọ́kọ́ sọ́dà kọ́tún bí àríyá sàárà fi ń ṣọ̀ tó ti ṣe gẹ́gẹ́ bí ẹ tó kọ́ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ẹ tó la ọ̀nà fáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ tó gbẹ́ kọ̀ǹga fáwọn èèyàn tí wọ́n ń ṣàǹfààní látàrẹ̀ abẹ tó gbé igi táwọn èèyàn jókòó lábẹ́ tí wọ́n ń gbatẹ́gùn irú ládà ìdí ò bá sí láyé mọ́ a máa gbẹ̀ sọ lórí ẹ̀ lọ. àbí ìmọ̀ tó ṣàǹfààní téèyàn fi kó àwọn ẹlòmíì gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń ṣàǹfààní látara ìmọ̀ yẹn ládàá sì bá lọ bá ru ẹni wàwá ládé sọ ẹ̀yẹ́ lè rúlà ọmọ rere tó ń ṣàdúrà fún ẹni báyìí kọ́nà bá tẹ̀sí kẹrin wa wáyé ti fún tàwíìdì nínú á jẹ́ kó mọ̀ tó jẹ́ tàwíìdì kúrò níbi á mọ ọba lọ́kan ṣoṣo lélẹ̀ yìí tá a là kúrò níbi ìmá ṣe bọ́ sọ́nà wọn bá wáyé àrífù alḥaram min alḥalal á jẹ́ kó mọ tó jẹ́ nǹkan èèwọ̀ àti nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wà tọ́ yìí bù mí náà lọ́kọ̀dí tó mọ́ yàtọ̀ sí nǹkan nǹkan ní ìgbà bá ti ní ìmọ̀ ẹni tó bá jẹ́ onímọ̀ á mọ̀ pé ojú ọ̀nà lélẹ̀ ọ̀nà àánú lélẹ̀ kọ́mọ má di àṣìnà wal khayru mina sharr á jẹ́ kó mọ̀ dáadáa lélẹ̀ aburú lélẹ̀ wa ya'rifu haqqa kulli dhi haqqin á sì jẹ́ kó mọ̀ ẹ̀tọ́ oníkálukú pé ẹ̀tọ́ òbí lélẹ̀ ẹ̀tọ́ ọmọ ní ẹ̀tọ́ ọlọ́run ní ẹ̀tọ́ òjíṣẹ́ ní ará àdúgbò ní wa yu'addi ma kana alayhi mina al-umuri wal látara bẹ́ẹ̀ ìmọ̀ ajẹ́ kó mọ bó ṣe fẹ́ pé ojúṣe ẹ̀ sí olúkúlùkù wáyé dẹ̀ kólú bí ìjánà tààrọ́ sí i látara bẹ́ẹ̀ ìmọ̀ yìí tá a ní a ti jẹ́ kí èèyàn wọ àlùjánnà kọ́nà ọba àlejò ọlá kó má ṣe jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí a wọ àlùjánnà tí a bá wọnú Al-Qur'an Karim a rí bí ọ̀rọ̀ oríṣiríṣi lọ́nà ọba àlejò ọlá lójú oyé wa fadlallahu báyọ̀ náà tẹ̀ àlàbà wàdálìkà bí sábàbẹ̀lẹ̀ ilé ọ̀nà ọba gbé ọlá fáwọn kan lórí àwọn kan látara ìmọ̀ fadọ̀lọ́lọ́wọ́ ádámù alàlùmọ̀láìkà ọ̀nà ọba gbọ́lá fún àlọ́bí ádámù lórí gbogbo àwọn màláìkà látara kíni wà á nàmà ádámù àtìmá àkúlàhà ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها ọ̀nà ọba àlékiọ́lá ó ní gbogbo tó ń jẹ́ nǹkan gbogbo orúkọ gbogbo nǹkan òun náà bá fi mọ ádámọ̀ nígbà tó ti fi mọ ádámọ̀ ó wá sọ fún màláìka pé ambi wú ni ó ya kí lorúkọ ilé kí lorúkọ ilé àwọn sọ pé àmọ́ àyàfi ojú ọba àlejò ọlá tó o bá fi mọ̀ wá níbí ọba fún Adam ọ̀nà ọba wa ní wà ìkóhùn àlùmọ̀lá ìka ti dúdú ní Adam fàṣẹjádù ọ̀nà wa ní òun wá pa wọn pé látara ẹni ó ní yìí lọ lẹ́jọ́ fi ń pọ̀n lé ẹlòmí wá lè wo bí ń pé ah, ìbọ́nà oníkà akọkọ màláìkà gan forí balẹ̀ fún àkọ́kọ́ àwọn ṣe èèyàn èmi èèyàn lè ní àti ẹ̀ ọlọ́run ní káwa forí balẹ̀ fún kọ̀ọ̀kan níbi àwọn ni ọlọ́ọ̀bá ní kan forí fún so a lè sọ pé mi wádìí ilẹ̀ khusus agbègbè pé ẹni tọ́nà ọba ní kọ́ forí balẹ̀ fún òun ni ádámọ̀ àwọn tọ́nà ọba ní kọ́ forí balẹ̀ òun ni màláìkà fàánù ni mọ̀ yìí ohun tó bá wọn náà ọba ní máa ń ṣe ọlọ́wọ́ bá sì ní ìforíbalẹ̀ yìí tẹ̀kìrí ìmọ̀lá ọlọ́wọ́ bá fẹ́ fi ṣàkọ́lé fún un kò ń ṣe ìrìnà ìbáàdà kò ń ṣe láti pé kí wọ́n fi jọ́ tó fún wàṣẹ́rẹ̀ òun من qablana shari'u lana idha lam yukhalifu ma jaa bihi shari'atuna شريعة tọ́nà ọba ti فوا àwọn ànábì tó lọ a máa jẹ́ ṣẹ̀ríà fún wa nígbà tá a bá rí ohun tó tako a sì ti wá rí ohun tó tako pé ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká bẹ̀rẹ̀ ká lóṣù fún nǹkan tó bá yàtọ̀ sọ́nà ọba nínú ṣẹ̀ríà tánàbì sallallahu alaihi wasallam wa ànábì ní law na amọ́rùtù mọ́rà àdásùrì àlìbáàlìhà ànọ́bì ní sọ́rọ̀ àríwọ̀sẹ́là tó bá ṣe pé mo fẹ́ pààyọ̀kan mo bá lẹ́tọ̀ọ́ láti pààyọ̀kan láṣẹ pé kó forí kọlẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́dọ̀ wọn bá ní ìbádé kóbìnrin máa forí kọlẹ̀ fún bá ní rẹ̀ ṣùgbọ́n torí pé kò tọ́ kí nǹkan kan pé èèyàn kan forí kọlẹ̀ pé èèyàn kan látàrí ẹ̀ lè pa obìnrin gan tí mi bá ní mo fẹ́ pa láṣẹ lè pa láṣẹ ọlọ́ọ̀bá gbọ́lá tó ádámọ̀ lórí àwọn màláíkà látara ìmọ̀ fádọ̀lọ̀ lọ́wọ́ kídọ̀rọ̀ àlàmúsà bí sábà bẹ̀rẹ̀ èrè ọmọ ọba gbé ọlá fún kídírù lórí Musa látara ìmọ̀ ní ìgbà tí Musa ń bẹ pẹ̀lú àwọn èèyàn jọkọ wọ́n wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ya man a'lamu nas wọ́n ní rẹ̀ Musa talẹ̀ tó nímọ̀ jù ọmọ ẹ̀dẹ́ mi yan fakọ́ọ̀lá ana Musa bá sọ pé mi ni torí pé Musa wò pàdán bí ọlọ́ọba lòun ó wò pé látara àjá ọlọ́ọ̀bá ní kálà bàlà àbùdùnà Khidir ọlọ́ọ̀ ní rárá òríbo ti sọ ìwọ Musa ẹrù wa kan bẹ tí ń jẹ́ Khidiru àlọ́bí ọlọ́run òun náà ṣùgbọ́n Musa ò mọ̀ bá lọ́bí ní ìtú wà ní àsìkò yẹn tó yàtọ̀ sí o ló jẹ́ kó wù bẹ́ẹ̀ òótọ́ ló sì fẹ́ lọ́dọ̀ Musa Allah nígbà tó bí pé ta ló nímọ̀ jù kó sọ Allah kó sọ fọ́nà wọn ọ̀gá ni látara bẹ́ẹ̀ ẹ̀rí gbọ́nà ọba wa sọ Musa pẹ̀lú bó ṣe dí àlọ́bí ọlọ́ọba ọlọ́run tó sọ di ọmọ akẹ́kọ̀ọ́ lábẹ́ ẹlòmíì Khidru atu'allimani mimma 'ullimta rushda débi pé Musa bẹ́ẹ̀ ni pé ọ̀gá mi nínú tọ́nà ọba ti fi mọ̀ ṣe máa kọ́ ọlọ́run ọba ọlá ó gbé ọlá fáwọn àlọ́bí ọlọ́run ọba lé ànábìwà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí fọ́nà ọba máa ń pa aláṣẹ gbogbo gbà pé kúl innama ana basharun mithlukum ọmọ àbá sọ fún ànábì pé máa sọ fún ọ pé èmi tí wọ́n rí èèyàn bíi ti yín nìyí yóò ha ìlẹ́yà ó tí mo fi yàtọ̀ sí yín òun náà ní ìmọ̀ ilé tí ọlọ́ọ̀bá fún mi tí ò fún ẹ̀yin pé ọlọ́ọ̀bá máa ń sọ wáyù ó máa ń sọ kalẹ̀ fún mi wáyù tó ń sọ kalẹ̀ yìí ìmọ̀ ní látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àríkí ọlọ́run bá sọ fáwọn ìgbé mọ̀kún tàkẹ́rì mọ̀nìkìtàbù wà láti ìmọ̀ wà láti gà àdáwò lóòrọ̀ láti bí ìmọ̀ náà ṣe àwọn ìlẹ̀ ìbádìnà wà ìnà kàlà aláfìrọ́tì mùsẹ̀kì wà ìnà kàlà táàbí ìláfìrọ́tì mùsẹ̀kì ọlọ́run gẹ́gẹ́ báyìí láti sọ síra kalẹ̀ fún wa lórí sọ̀rọ̀ àìmọ̀sẹ̀lá mọ̀kún tàkẹ́rì mọ̀nìkìtàbù wà láti ìmọ̀ tẹ́lẹ̀ wà láti ìjà ìrìnàhùn lóòrọ̀ yìí ṣùgbọ́n a ṣe síra yìí ta sọ̀kalẹ̀ fún ẹ a ní ìmọ̀ a ní ìmọ̀lẹ̀ láti ibi ni mọ́nà ṣe áhùn nínú ìbájìnà ká lè máa fi tó àwọn ta bá fẹ́ nínú àwọn ẹrú wa ká lè máa fi tọ́ wọn sọ́nà àti pé wà lọ́bì sọ̀rọ̀ máa sẹ́lá wà á sì máa jẹ tá a máa tó àwọn kìnnì tọ́ sọ́nà fáwọn èèyàn pé eléyìí ló dáa eléyìí ò dáa ọlọ́ọ̀bá gbé ọlá fún àlọ́bì wa Muhammad sọ̀rọ̀ máa lò sẹ́lá pẹ̀lú bí ọlọ́ọ̀bá àlekí ọlá ó fún ní àlùkùránì kẹrì àwọn àlọ́bì ọlọ́ọ̀bá àlekí ọlá wọ́n ní ọlá jù wá lọ torí pé ọlọ́run bá fún wọn ní ìmọ̀ ẹ wá rí nínú ọlá ìmọ̀ yìí wàyà ọ̀gbẹ̀lẹ̀ kìyàmá tó bá di ọjọ́ pé ní àlìkìyàmá àwọn tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n á dá ọjọ́ yìí mọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfè yìí tí wọ́n ní ìmọ̀ ọjọ́ àdùkìá máa dé wọn ò sì ní ìmọ̀ ìpọ́jọ́ ìṣìdé ọlọ́wọ́ bá lékè ọlá ó ní wáyá ọmọ takumu sáàtù yókò sí mo lè mo jìrì mú náà máa lábì tó ọ̀họ́ ìlọ sáà ọlọ́run ní ló bá di ọjọ́ tí àsìkò

fáàdà yọmù ìbára ọjọ́ tẹwàá ṣe yìí méjì ń bẹ̀ yìí eléyìí ni ọjọ́ àlùbáà òun ni ọjọ́ péńdé àwọn onígbàgbọ́ òdodo nìkan ni wọ́n dá ọjọ́ yìí mọ̀ ọba ọba ni wàlá kí n nàkó kóńtù náà kí àdàmú ṣùgbọ́n yìí wẹ́ fọ́jọ́ ilé fáyàwọ̀ ìdí láyà ń fa ìlẹ̀dí náà bọ́lá mu máa dùnà tó wò ọlọ́run ní ọjọ́ péńdé àlùkí àmọ́tá ń sọ yìí àwọn tí wọ́n jẹ́ olùṣẹ́bọ́sọ́lọ́run tí wọ́n jẹ́ alábòsí àwíjàre tí wọ́n á wí ìjọba ìdí àlùkí àmọ́ kò ní jẹ́ àǹfààní fún wọn ìwọ náà wà mọ́ ní kò ní ṣe àǹfààní jọ tó di àlìkìyàmọ̀ ìwọ náà wọ́n sọ fún wa ní kò ní ṣe àǹfààní jọ tó di àlìkìyàmọ̀ torọ́ náà ọba àlejò ọlá a máa sọ fún wa pé ìyọ́ náà ọba ṣe lè fún ẹ ní etí ni alámúnájà àìláwọ̀ àìlẹ́yìn ṣe lè fún ẹ lójú méjì wá ní sáánà wa ṣàfàtẹ́yìn ṣe lè fún ẹ lẹ́nu àtàwọn ni olójú méjì tó yóò fi ríran olébi tó yóò fi gbọ́rọ̀ kí ló dé sí ògbọ́ ó tiẹ̀ wá gbọ́ òòlè wòye ni àfánà ya òzòrúnà ìlànà ìdílégé ìfàkúrikọ̀ kí ọmọ ẹ̀dẹ́ èèyàn náà wòye ni bọ́nà ọba ti dára pọ̀ ní tí èèyàn lè tàta rẹ̀ mọ́ náà ọba wà ìlà sàmà ìké ìfàkúrì wo wọ́n wò kè bọ́nà ọba dákọ̀ wò ni bono ọba ti ya ọba tó dá sọ́mọ̀ bí amadi ìṣàwò náà tí ò ní òkú sọ́mọ̀ ó ní sọ́mọ̀ bó ṣe wà lókè yẹn kò lè jábọ́ kò wá tí n tó gbé dání ní òṣì àṣẹ ọlọ́wọ́ ọba àdìkí ọlá wàyí lànà arúgbó kẹ́ ìfàtú bí hàn ẹ rí ilẹ̀ bọ́lá ọba ti tẹ pẹrẹsẹ ni gbogbo ilé náà sókè yẹn wòye ọlọ́run tó bá tó tó pé ìgbà àdìkí àwíjàre kan ní ṣàǹfààní fún gbogbo ẹ tó bá fẹ́ wí àwíjàre kọ́lọ̀ ọba àdìkí ọlá kó fún ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ń dáadáa ṣe ìmọ̀ ó ṣe pàtàkì agbọ́dọ̀ mójútó téèyàn bá ti ní ìmọ̀ á jẹ́ kéèyàn dáhùn ló mọ̀ kéèyàn sì mọ yọ̀rọ̀ kọ́lọ̀ ọba àdìkí ọlá kó má ṣe jẹ́ ká mọ òdododododo kó sì jẹ́ ká lè tẹ̀lé kọ́lọ̀ jẹ́ ká mọ irọ́ gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ ká lè máa jìnà sí i jùmọ̀ ilé ìkọ́lọ̀ bá ṣe ní àṣìwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we have started in some weeks ago. And that is what are the causes or the reasons for steadfastness. For a believer to be steadfast on the path of Islam. We have mentioned several verses that says that we should be steadfast. And that is the source or the main reason for our success in this world and the hereafter. Allah made it clear that whoever believes in Allah must be steadfast. Inna ladina qalu rabbuna Allah thumma istaqamu. He said, surely those who say our creator is Allah. Rabbuna, and the name of Rabbun in Arabic is the um, the creator. Why it also means Rabbik, the provider, Mudafirul Umur, the controller of our affairs. And those who say surely that Allah is our creator, the one that provides for us, the one that takes care of us, and worship Him. Because whenever you establish the fact that Allah is your creator, you must also worship Almighty Allah. Subhanahu wa ta'ala. In the narration of the Prophet sallallahu alaihi wasallam, he said that Almighty Allah said, I'm going to be in quarrel with the slaves of Allah in the day of judgment khalaqtuhu wa ya'budu ghayri I created Him and they worship other than me so kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un why should you disbelieve in Allah kayfa takfuruna billahi wa kuntum amwatan why you were formerly not living being you were all dead thumma yuhyikum he gave you life He will later take your life, and then he will raise you again for judgment. Why should you disbelieve in your Lord who has done this for you? So we said that for you to be steadfast, we have mentioned ten things that a Muslim should take care of. Part of these things is that you should always reflect upon the meaning of the Quran. You ponder over the meaning of the Quran. أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا Why did they not ponder over the meaning of the Quran? Afala yatadabbarun. Why? You have to ponder over the meaning of the Quran. And that is what makes difference between the believers of the past and the believers of today. There is one of the world leaders that says, said, al Quran, the Muslims today are reading the Quran. وَنَحْنُ نَعْمَلُ بِالْقُرْآنِ But we are acting the Quran. The Muslims of today can tell you everything about Tajweed, the science of recitation. They can tell you everything about it. But when it comes to practice, Muslims are failures. We don't practice the Quran. Why? Because we don't appreciate the meaning of the Quran. We don't reflect upon the meaning of the Quran. When you know the meaning of the Quran, a scholar once said, Al-Quran Qamus Walla Qamus Alam. The Quran is a dictionary for whoever does not have dictionary. When you want to learn about language, you can learn it through the Quran. You want to learn about everything in life, you can learn it in the Quran. Spiritual aspect of life, how to live your life according to the will of Almighty Allah. That will make you to be successful in this world and the hereafter when you reflect upon the Quran you are going to find it there but for the fact that most things today we do not value the Quran and you have several translations of the Quran you have the English you have other languages that you can benefit from but the problem is that we prefer to read other novels than the Quran we pray to Almighty Allah to make it possible for us part of what you have mentioned is to always reflect upon the stories of the messengers. Allah mentioned that He has not mentioned the stories of this messenger for fun. He has mentioned them so that we can take lessons from their life. In Surah Yusuf, Allah says there are lessons in their stories. In the story of Prophet Yusuf, there are lessons. Ibrahim, al Albab, there are lessons for people of understanding. So when you understand the Quran, you are going to take lessons from the Quran. Part of what you have mentioned is always to worship Allah and to worship Him alone. By doing that, Allah is going to make you steadfast. Part of what you have mentioned is to know that not all that glitters are gold. Everything that is not believers have in this world should not make you to ask second thought about your name. So these are some of what we have mentioned in the previous sermons. And today what we have added is al-ilmu nafi', ta'allum, learning the right knowledge. So when you want to learn, not every knowledge that is beneficial. We said al-ilmu nafi', beneficial knowledge. Knowledge that benefits you. There are people that learn about saying, they learn magic. But Allah made it clear that there is no benefit in that. There is no benefit in learning magic. So what we want you to learn, and al-ilmu nafi'. Knowledge that will take you closer to Almighty Allah. Knowledge of the Quran. Knowledge of the hadith of the Prophet sallallahu alaihi wasallam. Knowing about the companions of the Prophet sallallahu alaihi wasallam. Knowing about the Salaf. The people that come before you among the Muslims. So these are what we have to learn about. When you look at the Muslim children of today in our schools, The novel that we read and novel that will not take us anywhere. The foolish old woman. The wicked grandmother. So these are stories that build bad habits in children, that build hate among people. When you are saying foolish old woman, wicked grandmother, what do you want children to learn about their grandmothers? But the Quran What we want us to do is to learn al-ilmu nafi' especially knowledge of tawhid knowing about your Lord and that is the first question you are going to ask on the day of judgment and in the grave morobu who is your Lord what do you know about your Lord this is very important so what we want us to do is that as a believer we should value knowledge always attend the teachings of knowledge where people preach about knowledge when you look at the scholars of Islam today, especially in our local areas, you see that people are not teaching knowledge. Look on radio, on TV. When you see people preaching about Islam, you pity the Muslims and Islam. When someone is having 30 minutes on air, look at the way they spend it. Then look at the non-Muslims, the way they organize themselves on air, But as for Muslims, we make introduction recitation of the Quran in 15 minutes we greet people for 10 minutes then when it is five minutes to go we start our lecture after 3 minutes they make a signal that the time is over so these are not what we refer to when we are talking about knowledge you have sources of knowledge today listen to the lectures of the scholars especially scholars of Sunnah so when you want to learn you try to take your knowledge from righteous people people that practice what they know and that's one of the things we have mentioned previously al-khurub min al-ulama al-amilin to move close to scholars that practice what they preach so we pray to Almighty Allah to always be our guide to always be our guide and to make us steadfast on the path of Islam so try make every effort to learn Muslims today we do not reach and they said our leaders are leaders. There is a book or an article written by a Pakistani. He said, why are the Muslims so powerless and the Jews so powerful today? The conclusion of that article is knowledge. Because these people, they value knowledge. They stand for knowledge. When you look at some books, especially dictionaries, of Arabic language today which are translated to English. Most of them are written by non-Muslims. Why? Because Muslims are not ready to learn. And if you said that the knowledge you don't possess, you cannot follow. Fakiri ṣe ìlànà òfin, ṣé who does not have cannot give. So if you want people to take from you, you want to give people what is beneficial, you should try to learn. And you see knowledge, one of the difference between knowledge and wealth is that you can acquire knowledge within a twinkle of an eye. You can acquire wealth within a twinkle of an eye. You are not a wealthy person today, you can become very rich tomorrow. But for knowledge, you have to spend number of years before you can acquire knowledge. So we pray to Almighty Allah to enrich us with righteous knowledge. and to accept our deeds as acts of ibadah. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد